kò sáyè fún ìdaṣẹ́sílẹ̀ rárá ìjọba àpapọ̀ sọ fún ẹgbẹ́ òṣìṣẹ́ orin ẹ má ṣe kọ etí ikún sí àṣẹ ilé ẹjọ́ níjọba àpapọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà ń kọ fún àwọn òṣìṣẹ́ ìjọba NLC àti TUC tí wọ́n ń gbèrò láti bẹ̀rẹ̀ ìdaṣẹ́sílẹ̀ jákèjádò lónìí ọjọ́ kẹrìnlá oṣù kọkànlá ọdún 2023 ìpinnu ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ yìí ni látàrí ìkọlù tí wọ́n ṣe sí ààrẹ ẹgbẹ́ NLC Joe Ajaero lákòókò tó ń ṣe ìfẹ̀hónúhàn nípínlẹ̀ Imo ìgbésẹ̀ láti bẹ̀rẹ̀ ìdáṣẹ́sílẹ̀ yìí ni ó mú kí ilé ẹjọ́ pa á láṣẹ ní ìbámu pẹ̀lú ìwé òfin orílẹ̀-èdè wa wípé kí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fagilé ìdáṣẹ́sílẹ̀ yìí bẹ́ẹ̀ tí ó rọ oníkálukú láti padà sí ẹnu iṣẹ́ rẹ̀ Tóyọ̀sí Adésínà ló ti ń jábọ̀ ròyìn fún kànní amóhùnmáwòrán Wisdom Yard.